alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi ja'ala nuska ibadatan lah ọba tó ṣe ìmọ̀ pa nǹkan lẹ́mìí fún òun nìkan ó ṣe é ní ìjọsìn wasalaatu wasalaamu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabati ajma'in ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó bá nábì wa muhammad àtàwọn sahaba lápapọ̀ àtàwọn aráalé rẹ̀ ikhwatal iman ẹ̀yẹ́ mayami nínú ẹ̀sìn wa ìjọsìn èyí tá a fẹ́ gbéyẹ̀wò lénìí nínú àwọn ìjọsìn tó jẹ́ pé ọlọ́run ọba nìkan ló ní àgbọ̀dọ̀ fún tọ́lọ́ǹda òun náà ni àdábòho lillah ìbáadá wàdábòho li ghayrillah ìṣirk ìmú nǹkan abẹ̀mí tí ń mí tọ́lọ́ǹda tó fẹ̀mí káwá du fún ọlọ́run ọba tó dá ẹ̀mí náà lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni tọ́lọ́wọ́n ọba tí máa ń gbà tí sì máa ń wù ká fi sìn òun ká wá mú nǹkan abẹ̀mí ká wá pa fún ẹlòmíì yàtọ̀ sọ́lọ́hún ẹbọ ni ìbọ̀rìṣà ni ọlọ́wọ́n ọba ò ní gbà àfi kó bínú sọ́ńtọ̀ kọlọ́mọ bínú sẹ́ni kankan wa. adhabuhu huwa izhaku bi iraqati dami li ta'dhimi li madhbuhi níta ń pè ní ká kankan ẹlẹ́mìí òun náà ni ká ju ọ̀bẹ sí i lọ́rùn àbí nǹkan tá a lè fi dù àbí ká pa á ká gba ẹ̀mí ẹ̀ láti fi gbé títóbi fẹ́ni tá a pa á fún wàtàkọ́rùbì ilayhi àbí láti fi súnmọ́ ẹni tá a torí ẹ̀ pa á àwòtọ́lá bil khayri minni àbí nítorí pé à ń retí oore kan lọ́dọ̀ ẹni tá a pẹ̀ràn fún yẹ kó lè ṣe fún wa àwọn lè dáfa ìdọ́r àbí aburú kan bẹ tó fẹ́ wá bá wa tá a fẹ́ kó bá wa àwa pẹ̀lẹ́ yẹn fún nǹkan yẹn kó lè bá a bá wa dá aburú yẹn padà aw sukure la abọ́lọ́hún sori fún wa àwa pẹ̀lẹ́ fún nǹkan náà láti fi dúpẹ́ fún pé ọmọ ṣe lérí ọ̀rọ̀ tó ṣe alimustahiku lè dábòhìlá ó wà lọ́hùn wàhádàwùlá sharika la kí gbogbo àwa mùsùlùmí àgbáyé kalọ̀lẹ̀ ìmà àfàànù wa ìmáàmù nu wa oníjàlábí nu wa àti gbogbo àwa tí à ń sin ọlọ́run ká lè gbàgbọ́ yí pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká pa ẹran fún ọlọ́run ọba nìkan náà ni la sharika lah kò tún sí nǹkan mí nínú tọ́lọ́run ọba dáma tá a lè pẹran fún nínú àwọn tọ́lọ́run dá limadha nathabahu lah kí ló dé tó fi jẹ́ pọ́lọ́run ọba nìkan la pa ẹran fún a ní bisimilá lórúkọ wọ ọlọ́run wọ ọlọ́run nìkan náà láti pa fún nítorí Allah nìkan láti máa pa kí ló dé tó fi jẹ́ pé Allah nìkan lọ́lẹ̀ tọ́sí. li annahu khaliqul an'ami wal makhluqati kulliha nítorí pé ọba yìí òun ló dá gbogbo ti mí ọ̀dọ̀ rẹ̀ nìkan lórí wa òun nìkan náà ló sì lè dáàbò bo ni òun nìkan náà láti lè dúpẹ́ fún ẹ̀yọ́ mayami adelil ẹ̀rí. E nínú alukoran lẹ́rìí pé ìdá nǹkan ẹlẹ́mìí dùbúlẹ̀ ká du àbí ká pa á fún ọlọ́run ìbádàtàn lillah ẹ̀sìn ní fọlọ́run ọba o wahdahu la sharika lah tá a gbọ́dọ̀ fún ẹlòmíì mọ́ nínú gbogbo ntọ́lọ̀ ń da bóyá ntí mi àbí ntí omi ọlọ́run sọ ní koran ní karim ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim kul inna salati rí anabi sọ fún gbogbo ayé ipe irun tèmi ń kí o. Allah nìkan ni màá fèrè kanlẹ̀ fún Allah nìkan ni màá fún ní irun mi. wa nusuki wa dhabuhi ẹran tí màá pa gbogbo àtẹ bárí tí ń pẹran báyìí Allah ni màá pẹran fún. wa mahyaya wa mamati lillahi rabbil alamin gbogbo tí ń sẹ̀mí lélẹ́rí nítorí ọlọ́run gbogbo tí ń kú lélẹ́rí yóò máa jẹ́ nǹkan tọ́lọ́wọ́n bá ní kí n ṣe ọba yìí nìkan òun ló ní ní tí ń sẹ̀mí lélẹ́rí nínú ìjọsìn ọba yìí ló sì ní tí ń kú lélẹ́rí nínú ìjọsìn la sharika la kò sí ẹlòmíì tí mo tún lè kírun fún kò sẹ́lòmíì tí mo tún lè pẹ̀ràn fún. suratul an'am aya one sixty two àti one sixty three fíkìhù dalil kí ni àgbọ̀yà aya ta kàyí ọlọ́run pàṣẹ ìpè kánábíọ̀ sọ pé èmi ò ní kírun fẹ́ nìkan àfi kí n kì í fọlọ́hún bẹ́ẹ̀ ni èmi ò ní pẹran fún nǹkan kan àbí kó jẹ́ pé Allah ní pẹran fún nítorí pé ìtọ́jẹ́ kọ́lọ́hún ọba ní kànábì ó sọ fún wa ni pé òun ò fẹ́ ká kírun fún nǹkan míì lẹ́yìn ọlọ́run òun ò sì fẹ́ ká pẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run nítorí ìpẹran fún nǹkan míì ìbọ̀rìṣà ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá ń sọ fáwọn nàbì pé inna a'tainakal kauthar àwọn ọlọ́run ọba la fún ọ ní odò al rẹ̀ fasalli li rabbika kírun fún Allah nìkan wanihar pẹran fún Allah nìkan fasalli wanihar li rabbik kírun fún Allah nìkan kò sì pẹran fún Allah nìkan Quran one oh three <clears throat> Quran one oh eight suratul kawthar fikihu delil kí ni taari lábẹ́ àyà yìí ọlọ́run bá wá fi irun àti pẹran ọlọ́run fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn nítorí pé méjèèjì ìjọsìn ni tá a máa fún ọlọ́run nìkan ọlọ́run wá pàṣẹ fànàbí pé bó ṣe kírun fẹ́mi nìkan bẹ́ẹ̀ náà ni kó pẹ̀ràn fẹ́mi nìkan adhabahu litaqarrubi ila khalqi min makhluqati llahi li ajli ta'zim aw talabil khayri minhu ìwà pẹ̀ràn fún tọ́lọ́ndá kápá ń tọ́lọ́ndá fún nítorí pé a fẹ́ gbé nǹkan yẹn tóbi àbá ń béèrè oore lọ́wọ́ ẹ̀ àbá fẹ́ kọ́ dáàbò bò wá torí ẹnìkan ò ní mẹ́ràn lọ́bì kan pé ẹ bá ń pẹran yín fún nǹkan yìí àbí kọ́ jẹ́ pé ń retí oore lọ́dọ̀ nǹkan yẹn àbí ń wá ìdáàbòbò kan lọ́dọ̀ nǹkan yẹn kò wá sẹ́ni tó lóore lọ́dọ̀ kò sẹ́ni tó ní ìdáàbòbò lọ́dọ̀ lẹ́yìn Ọlọ́run ní tá a bá àwọn kèfèrí nílùú maka kótó di pé Ọlọ́run bá anabi wá ayé ó wà nínú àwọn nǹkan tí fi ń rúbọ ó wà nínú àwọn nǹkan tí fi ń sẹ̀sìn wọn wọ́n ní àwọn òkúta nílùú maka tó jẹ́ pé tí wọ́n bá ti ń béèrè wọn ò lè pẹ̀rẹ̀ ẹ̀ òun ni wọ́n ń pè ní alẹ́ tí wọ́n bá ti ń béèrè wọn ò lè pẹ̀rẹ̀ tí wọ́n bá ti ń wá ìdáàbòbò wọn ò lè pẹ̀rẹ̀ tí wọ́n bá fẹ́ tí wọ́n fẹ́ dé dáadáa wọn tí ọlọ́run ọba aláàbá sórí fún wọn aláà ṣe o wọ́n wá rò pé òsàyẹn ló ṣe wọ́n pẹran fún òsàyẹn ọlọ́run wa ní ya ayo ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin àfa ẹ̀yin imam ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òdodo ní titi yín o innamal khamru ọlọ́run ọba ní ọtí mímu wal maisiru tẹ́tẹ́ títa wal ansọ́ọ̀bù ibi à ń lọ nìyẹn wal ansọ́ọ̀bù ìpẹran sẹ́rí òkúta ìpẹran fóòsà wal azlamu ìmáwósẹ́ ìmọ̀ wá ìmọ̀ wádìí tí ó ṣẹlẹ̀ lọ́la rídíṣùn mi ní amali ṣẹ́yìntàn ọlọ́wọ́n bá ní ìdọ̀tí ní iṣẹ́ èṣù ni ẹ má kọlu èṣù tẹ́ ẹ bá ń ṣe kan nù tí mo kà yìí èṣù ọkọlù yìí fájitẹni bú ẹ jìnnà sí i làálàkùn tó filẹ̀ hón kẹ́ ẹ lè jèrè alánika jìnnà sí i ìmọ̀ pẹ̀rẹ̀ fún nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ Suratul Maida àyà náìtì píkẹ́ kí ni àgbọ́yé tá ń gbọ́ lábẹ́ àyà yìí àgbọ́yé tá ń gbọ́yé ń bẹ̀ náà ni pé ọlọ́run ọba Allah ó ní ká jìnnà sí ìmọ̀ pẹran fún tọ́lọ́run ọba dá kálíbà jèrè bí bá ń pẹran fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́run ọlọ́run ọba ní kò ní jèrè ń bẹ̀ o alimusulimuna fi biladi Yorùbá yathbahuna lil makhluqin èyí tí ò rújú òun náà ní pínlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa ta aláǹsí Islam àfẹ́bọ́lẹ̀ tán nínú nǹkan tá a fi ń ṣẹbọ sọ́lọ́run ọba àá pẹran fún tọ́lọ́run ọba dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì yóò lóun kírun òun gbààwẹ̀ yóò wá máa bẹ ajá lérí ògún ògún yìí irin ni ntọ́lọ́run dání kò sí ní tó lè ṣe fún un látara pé ọfẹ́ súnmọ́ ọfẹ́ kò sì dáadáa kan fóun ọfẹ́ kọ́ dáàbò bo òun a máa ń pa màálù tá a jù sínú odò nítorí pé odò là ń bọ̀ a máa ń pa adìẹ tá a da ìjẹ rẹ̀ sí ọṣẹ kẹ ọṣẹ yẹn kó lè bá a ṣiṣẹ́ dáadáa bóyá oògùn owó àbí kó jẹ́ oògùn sọ àbí kó jẹ́ oògùn kíkọ́ tá a máa kàyàn àbí kó jẹ́ oògùn afẹ́gbayì sẹ́rí ọṣẹ tá a da ẹ̀jẹ̀ adìẹ sí ẹ̀yọ́ mayami àlìjánu tó wà nínú ọṣẹ yẹn òun la pẹran fún nílẹ̀ yorùbá a máa ń pa àgbò wọn lè lágbò dúdú àgbò funfun kàlákìnní a máa ń pa fún Jésù a máa ń pa fálìjánu tá a bá pe orúkọ rẹ̀ tán àwọn orúkọ Jésù tá a máa tó ma rẹ̀ tá a máa ń pè ní tá a bá pọ̀fọ̀ tán àbá pe àwọn tọ́lásìm àwọn orúkọ tọ́lọ́wọ̀n ọ̀sọ́ rẹ̀ tá a bá pè tán àlìjáná ó béèrè ẹ̀jẹ̀ a máa ń pa ẹran fún ni wọ́n fi sọ pé ara rẹ̀ ó gbóná o ara rẹ̀ ó máa gbóná tó bá parí iṣẹ́ yìí o àbí kò tètè pẹ́ràn o kò sádùá kan tá a ṣe ní ìsìlámù tara yẹn máa ń gbóná àbí tá a bá po okùn èṣù lókù ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ Yorùbá ojúbọ ń bẹ tá a máa ń pẹ̀ràn sí nílẹ̀ Yorùbá ojúbọ ń bẹ tá a máa ń pẹ̀ràn sí èyí tó tún wá gbajúmọ̀ lágbàlá nísìnyí ọlọ́run ò tí ì ní kó dé Nàìjíríà ń bí òní fún sàárè yìí ká débi sàárè sẹ́wù kan ká sì pẹ̀rẹ̀ síbẹ̀ ká sì máa lọ gbogbo nǹkan tí wọ́n ń pa yìí eríṣiríṣi wà ní wọ́n ti wá bá a dérí èèyàn báyìí mo fàánú ọlọ́run mo fi bẹ́ lọ́run àti wọ́ àtẹ̀mí ọlọ́run níjà kó sọ́wọ́ èèyàn ni wọ́n fi ń rú bọ́ǹsì èèyàn ni wọ́n ń pàǹsì ni wọ́n fi ń súnmọ́ èṣù ẹ̀yọ́ màyá mi orúkọ dúdú ẹ mú wá o má mú lọ bìkan o àgbò tọ́sanra tó funfun kàlákìnní má mú lọ bìkan o ibi ọba tó mú lọ èṣù wọn fẹ́ fi bọ alimasibohu alhakiki àwọn àlùfáà ní gbogbo tí wọ́n ń pa nǹkan ẹlẹ́mìí lélérí yìí tá a bá wò á rí i pé nǹkan tí ò lè sọ̀rọ̀ ni wọ́n ní tí wọ́n ń pa nǹkan lélérí gan-an tí wọ́n ń fún ní abẹ̀mí yẹn òun náà ni èṣù tó wà lábẹ́ nǹkan tí wọ́n ń sìn àṣetáni nígbà agọ́dọ̀bà lọ́ha ọlọ́run wa bínú débi pé kọ́dà ó ṣe ẹran yẹn nígbà wọn ti pa tán fún nǹkan mi yẹn ọlọ́run ṣe jíjẹ rẹ̀ kéèyàn ó kí ọlọ́run ṣe léwọ̀ọ́ ọlọ́wọ́n bá ní hurrimati alaykumul maytatu ọlọ́wọ́n bá ní òkú ní tó ti kú ní eré èèyàn òkú adìẹ òkú èèyàn ọlọ́wọ́n bá ní èèwọ̀ ní fún yín kẹ́ jẹ́ wàdàmù ẹ̀jẹ̀ màálù ẹ̀jẹ̀ ẹran èèwọ̀ ní fún yín kẹ́ máa mú ẹ̀jẹ̀ walahmul khiziri ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ní èèwọ̀ ní fún yín ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọlọ́run wá ń kà á lọ nígbà tó ọlọ́run fi dé parí aya ọlọ́run ọba ní wàá dóbi ha ala nusubi gbogbo tí wọ́n bá pa òòsà àbí wọ́n pa á lérí nǹkan táwọn èèyàn ń sìn yàtọ̀ sọ́lọ́hún ọlọ́run bá ní ìwọ ní fún yín kẹjẹ Suratul Maida àyà ẹlẹ́kẹta fíkẹ́hù dẹ̀lìlì kí ni àgbọ̀ yìí tá à ń rí lábẹ́ àyà yìí òun náà ni pé ọlọ́run bá ṣe ẹran tí wọ́n pa fún òòṣà ọlọ́run ṣe é léèwọ̀ fún wa ká jẹ nítorí pé pípa fún òòṣà yẹn náà èèwọ̀ ni kọ́lọ́run mọ̀jà jẹ èèwọ̀ láyé wa wọlé ansako kẹsìrà ọlọ́run fún wa nígbà láyè kápá àwọn ẹran tó dáa nínú ẹlẹ́ran léyà ìbáàdà ni ìjọsìn ni àfin súnmọ́ Ọlọ́hun Ọba ni sàárà ni nínú ẹni ẹni tá n pa ní maka fẹni tó bá ṣe hajj tamattu àbí kiran ẹni àpẹran fọlọ́wọ́n Ọba ní maka sàárà ni ìjọsìn ni ẹran léyà ẹran ìkómọ tá n pa sàárà ni ìjọsìn ni ẹran tá a pa fún ìyàwó wàlímà sàárà ni ìjọsìn ni ẹran tá pa tá jẹ fúnra wa tá a ní bisimilahi wàlláhu akbar àbá àpá falẹ̀ jò ẹran ìbáàdà ni ẹran ẹ̀sìn ni ẹran ìjọsìn ni gbogbo eléyìí pátá ẹran ìjọsìn ni lẹ́yìn eléyìí wọ́n máa yá mi ọ̀rẹ́ ọ wọn wá ní wọn pẹ̀ràn torí kan lè bá a ha fáwọn ayé kára rẹ̀ ó lè bá a yá bọ́ọ̀ bá ti kú òun lè wọ̀ náà ni bọ́ọ̀ bá ti kú òun lè wọ̀ náà ni wọ́n ní ẹran ó mú wa á fi bọrí fún ọ òun lè wọ̀ náà ni tọ́ba ti kú lérí ẹ dábò wòlé mahalóku lè mahalóku kápá ntọ́lọ̀ ń da fún ntọ́lọ̀ ń da ẹbọ ni nítorí pé ẹ̀dá ò lágbára nǹkan ẹ̀dá ò lè wò ọ́ sàn ẹ̀dá ò lè sọ ọ́ dolówó nítọ́lọ́run dá ò lè sọ ọ́ ni máa ń ṣe gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́yìn a máa kírun a máa gbàwẹ̀ a ààyè ààbò lẹ́ni tí wọ́n tún gbẹran lọ́wọ́ wa gbogbo ẹran tá à mú lọ tá à ń pa fún tọ́lọ́run dá yìí ẹ̀ṣẹ̀ ni o ẹbọ ni o bẹ́ẹ̀ yẹn bá bọ́ lọ́wọ́ ba pẹ̀lú ẹ̀ ọlọ́run ní gbàrún rẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi anallahu mandaba dhabaha li ghayri Allah anabi ni ọlọ́run bá ti ṣépele gbogbo ẹni tí ń bá ń pa nǹkan tọ́lọ́run fún tọ́lọ́run kọ́dà gbogbo sẹ́ẹ̀rì tó ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ bàjẹ́ látara pé ọkàn pa eṣinṣin lásán fún tọ́lọ́ǹda kátó wá pa díẹ̀ kátó wá pé òbúkọ kátó wá pé àgbò kátó wá pé màálù kátó wá pọ́ mi yàn tẹ́ni dádùbúlẹ̀ tẹ́ni pa fóòsà lẹ́yìn aṣírákítà ọlọ́run ní tọ́ báyìí lè ṣe bọ́ papọ̀ mímì ọlọ́run lẹ́yìn àbàtọ́ nà amalu gbogbo sẹ́ẹ̀rẹ̀ ní bàjẹ́ pátá wàlẹ̀ tẹkùn nánà min al-khasirin ọ wà dẹni òfò láyé àtìlọ́run ọlọ́mọdé àwọn àánú wọn السلام عليكم ورحمة الله وبركاته